dọ́dọ̀ músíkì jẹ́ náírà bàbá òsì bóyá jẹ́ ń kí ọmọ mi màmí sálẹ̀ rí yẹn sẹ́wà sálẹ̀ rí yẹn sòrè mọ́mọ́ wò bẹ́ẹ̀ màmá àmì sẹ́wà ẹni gàgà lẹ́yìn kò ní fẹ́ níbi. tí bá rí mọ́mí sẹ́wà mọ́ bọ́ sí tó alẹ́ náà. omi àjọmọ̀lé. ẹ́ omi àjọmọ̀lé. màmá mi fún mi àjọmọ̀lé òwò lọ́lọ́ra ẹ̀mí ẹ̀jẹ̀ mọ̀tẹ́lẹ̀ pàlájà ni mọ́mí wa ṣebí yín tí mo rí lóde mọ̀ palájà ni ẹ̀ẹ́dẹ̀ ní kánrẹ́rìn mo fẹ́ rí yìí mẹ́ka wọn àṣé yìí mẹ́ka wọn ó tún jọ ti dádì wa alájà wò mí léyàn mi rẹ̀ kó ní kọ́lé ìyáṣẹ́ wà kọ́ lọ́dẹ̀ rẹ̀ kẹ́jì lọ́mọ. màmá mi ṣì ìbò kó sẹ́kọ̀ọ́ yẹn níbẹ̀ yìí asọ̀rẹ́ wọn mọ̀ owó bẹ́ẹ̀ ẹ̀pọ̀ mẹ́ta ẹ̀pẹ́ mọ̀mú sí sálé mi ń pè mọ̀ ló ń jẹ́ kiri ọmọ mọ̀mú sí kiri ló ṣe wọ́n tán ronú kí wọ́n tó pọn yín lé ṣẹ́fẹ́ náà kan lẹ́sẹ̀ ìta yóò fi parẹ́ èyí àbàlẹ̀ kẹrẹ kúkú lé lọ́jọ́ lórí èyí àbàlẹ̀ kẹrẹ ọ̀rẹ́ wò wà ní ẹ̀kọ́ àgbà mọ̀mú sí lèmi ń pè mọ̀ mẹ́ta ẹ̀pẹ́ èyàn ní sàyídò sòkò bórin lè mí kí bàbá mọ́ta màmá lẹ́ẹ̀kọ́ lọ́nà rẹ̀ ẹ má ti gbọ́ lẹ́nu yín kẹsàn-án pé mọ̀mí sí yóò dáa ìyá sẹ́wà ẹ kọ́kọ́ ṣe tó alẹ́ o ẹni tó gún régé o tọ́nà tó dẹ fún lẹ́wà kú màmá gbàgbé yan bí mẹ́ kò ní kọ́lé dábọ́kọ́lé lọ tẹ́lẹ̀ kò ní parí ẹnì àkásí mi kọ́ ló jẹ́ ìta jèrè mi màmá àmì sẹ́wà sóore mọ̀mọ́ wó rẹ̀ kò ní ìtọ́jú àlọ́bàárẹ́ kàdó.